however masiala kan tó wá jẹyọ lábẹ́ masiala yìí masiala náà ni pé èyí ti ṣe tẹ́ fi pé àáfàá láti ta pé kó wá kírun júmọ́ fún yín ṣé ẹ̀ wulẹ̀ ní ìmáàmù ni torí pé jẹ́jẹ́ ni fìtínà dúró tẹ̀ lọ́tájí àṣà kí wọ́n máa pe àfáà láti wá ṣe wáàsí ní àyè kan a gbọ́dọ̀ gbéyẹ̀wò dáadáa ṣé ìṣesí àwọn sálàfù ni torí pé n tí àwárí kà tá àti ìrí míì kà tẹ́yìn bá ti rí kà ẹ jẹ́ káwa náà rí kà ó ní wípé ẹni tó bá fẹ́ kọ́ ìmọ̀ òní ó kú ònú ìlú tí ó sí àfáà tó fẹ́ kọ́ ìmọ̀ ìyẹn lọ́dọ̀ rẹ̀ òní ó kò núùlù tí ó lọ bá àfáà níbi tá àfáà bá wà nígbà tí Imam Málíkì ń bẹ láyé wọn a máa bá ní Mẹdínà ni. ibùjókòó àfáà kọ̀ọ̀kan wọn lọ máa bá wọn ń bẹ̀ ni níwọ̀n àgbà tí ọba ti sí irú ìmọ̀ tó ní sì ń fẹ́ kọ́ mọ́ ní ìlú rẹ̀ ìpìlẹ̀ ni pé jókòó kọ́ ìmọ̀ tó fẹ́ kọ́ nílùú rẹ̀ tó ọ̀bà wá rí mọ̀ tó fẹ́ kọ́ ń lù rẹ ibikíbi tó bá wà wà lọ ọbẹ̀ àmọ́ lóde òní àwọn kan ó ní àfáà wọ́n tún lọ máa rẹ́ǹtì àfáà bẹ́ẹ̀ rẹ́ǹtì àga àjókòó bẹ́ẹ̀ rẹ́ǹtì tẹ́ǹtì ṣé àfáà yín kò tẹ́yìn lọ́rùn ni tó fi di dandan pé kẹ́ lọ máa háyà àfáà wà ẹ ní àáfàá lágbo ibi tẹ́ ẹ wà kò bójú mu láti tún máa pe àáfàá míì wá láti ta wàhálà ni ó mọ tibẹ̀ jáde ìsìn ni àáfàá méjì ọmọ forí gbára wọn yìí nígbà tẹ́lẹ̀ bá lọ báyìí tẹ́lẹ̀ lọ báyìí òun lè lọ báyìí àlejò lọ báyìí yọmọ dá wàhálà sílẹ̀ dípò tẹ́ ẹ fi ń pe àwọn àáfàá lọ síbi tá àáfàá wà ẹ ṣe máa pe àwọn àáfàá lọ síbi tí ò sáàfàá àwọn ìgbèríko ń bẹ ńlẹ̀ tí wọn ò ní àfáà ẹ pè wọ́n lọ ọbẹ̀ inú ìgboro tó ti kún digbí fún oríṣiríṣi àwọn àfáà súnà lẹ́tún wá ń pè wá láti wá mọ ti orí àgbò méjì bọ́kótó ẹ ṣe máa spọ́nṣọ̀ àwọn àfáà láti máa lọ sí gbèríko ẹ fìyẹn sílẹ̀ ẹ̀ ṣe àwọn tẹ̀bílíkì ti ń ṣe ẹ sọ pé wọ́n ń ṣe bídíà eyi tẹ́ ẹ ní súnà lọ sóko k'era ẹ rán àwọn lọ oko kí wọn lọ mọ́ jókòó tí wọ́n bí tẹ̀bílíkì náà ṣe máa jókòó tí méje ogójì oṣù ẹ àwọn náà wọn lọ sí gbèríko tí ò ti láwọn oko tó ga sí pé bàbá lè mọ̀ ọ́n mú ojúbọ ni ó ti wá kírun tí ò mọ́ láì dá ibi tí ìmọ̀ọ́mù ti wọ̀ ọ̀rẹ́dì tó ti yanjú tí èlò ojúbọ lẹ́tún ń ké sí àfáà wá ẹ lọ yẹ àníyàn yín wò ẹ̀yin tí wọ́n ń pè náà ẹ yẹ àníyàn yín wò ṣé kìí ṣe pé ẹ fẹ́ sọ iṣẹ́ ẹ̀dá wà di nǹkan míì mọ́ra yín lọ́wọ́ ibi tí igi ọsàn bá wà ibẹ̀ ni wọ́n ti wá máa ka jẹ. ẹ̀ ń bá ní ọ̀sán mu òní ọ̀wà síbẹ̀ tí ó wà kan tí ó kà tí ó sì mú lọ sí ilé rẹ̀ kì pé ẹ̀ máa tu ìdí ìdí ọ̀sán káàkiri ayé. mọ́tìmí gbọ́ lọ́rọ̀ tẹ̀bílíìgì mi ò sọ pé àwọn tẹ̀bílíìgì ẹ̀ ṣe oníbídíà ṣùgbọ́n tí mo ń sọ fún yín ni wípé mẹ́sẹ̀jọ́ ń bídíà tó wọ́n lọ gbèríko wọn wọ́n sì ń fọ́n bídíà wọn káàkiri. tẹ́yìn bá lówó lọ́wọ́ láti pe àfáà wá sí èkó pẹ̀lú owó ọkọ̀ àti allowances nkankan tẹ́ẹ̀sẹ̀tú ẹ̀ fún wọn ẹ̀ ṣe fowó ránṣẹ́ sí wọn pé àfáà ìgbèríko ọ̀dọ̀ yín afẹ́kẹ́ ẹ lọ ọbẹ̀ bó ṣe jọ́ kan bó méjì kẹ́ ẹ ṣe ń bẹ̀ ètò yẹ kẹ́ ẹ ṣe nìyẹn ẹ sí àwọn ará ìgbèríko àwọn tẹ̀blíìgì lubẹ̀ pa àwọn amadíyà gbàbẹ̀ mọ́ yín lọ́wọ́ àwọn oṣùfì gbàbẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ wá ń kàn wá ń dààmú àwọn àfáà káàkiri káàkiri káàkiri káàkiri láàrin ìgboro ẹ̀yẹ́ wo gàbà tó oníbídí àjọ kìíní àná nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ pè wá sí ìlú Ìbàdàn ó ní kò nídìí kó ń wá sílùú Ìbàdàn ó ní àwọn àfáà sunni wọ́n wà bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ tó dá ló sọ ohun àmọ́ ńgbà tí làákàyè tún wá padà sẹ́yìn lọ́ba tún ní gbogbo àwọn àfáà tí ń bẹ́ẹ̀bàdàn oníbídíà ni wọ́n so ó ti wá dẹ̀tọ̀ fóun láti mọ́ wá sí kíni ìlú Ìbàdàn so ohun tí mo fẹ́ lọ bẹ̀ ni pé níwọ̀n gbàtà bá mọ̀ pé àwọn àfáà súnà ń bẹ ní agbo kan kí la tún lọ ṣe ń bẹ́ẹ̀ táwọn kan sì ń sọ pé àwọn ò rí àáfàá tí ó dá wọn lẹ́kọ̀ọ́ ẹnìkan wá bá mi níjó ní ọ̀dà kọ́ abà abẹ ó ní abà yẹn òun lọ́mọ kírun júmọ̀ fún wọn bẹ́ẹ̀ tó bá ti lọ ní thursday òun ó lò thursday friday saturday òun padà wá sí ìgboro ó ní ṣe ni àwọn jama amadiya ní bá wá sí àbà ní àárín ọgọ́ tó wọn ò fi lọ sí ibẹ̀ wọ́n ti wá tan àwọn ará àbà wọ́n fún wọn ní aṣọ wọ́n ra búrẹ́dì lọ́wọ́ fún wọn wọ́n ra bọ́tà fún wọn wọ́n ra mílíkì fún wọn. nígbà táwọn aráàbá náà jẹ mílíkì tán tí wọ́n jẹ tí wọ́n jẹ bọ́tà tán wọ́n bá ní ẹ̀yin gangan lẹ́wà lójú ọ̀nà tẹ́ẹ̀rẹ́ àfáàtì máa ń wá òun bíi ká tún máa wáṣu fún un bíi ká tún máa wélùbọ̀ fún un ni. bẹ́ẹ̀ ṣe wá tẹ́ wá pẹ̀lú búrẹ́dì yìí ó ti wá dáa kí ló kọ jàmọ́ tí wọ́n ní jàmọ́ àmàdíyà ni àmàdíyà bá ní àmọ́ tó wá ṣẹlẹ̀ ẹ̀ ní fẹnu sọ́bàn lásán ìwé rè ẹ máa sáyìn bẹ́ẹ̀ yà báyìí ẹ máa sáyìn bẹ́ẹ̀ yà mọ́ṣáláṣí á sì yí okọ̀ ẹ̀ padà àwọn ọmọ pè ní mọ́ṣáláṣí amadíyá jẹ̀mọ́ àfa yẹn wá gbọ́ òun náà bá fò lọ sóko padà pé ẹ kò sí ntọ́jọ́ ẹ dá amadíyá mọ́ ni irú yàn báyìí ni wọ́n àwọn bàbá ní irú yàn báyìí ni wọ́n ṣùgbọ́n wọ́n fáwọn búrẹ́dì wọ́n sì fáwọn ní mílíìkì mú ẹ worú àwọn wọ́n bẹ wọ́n bẹ káàkiri gbogbo àwọn àfáàlékulẹ́ja àwọn afọ́njálàbí wọ́n lọ wọ́n lọ ṣe gbájú ẹ̀ fáwọn ará ni ìyẹn ń bẹ́lẹ̀ àmúgútó ọba dá sí pé ẹ àmọ́ ní ẹ àbúrò ìmọ̀ afẹ́kẹ́ wá Òde ìdí nìyẹn tí mo fi pe gbogbo àwọn tí wọ́n máa ń pè mí pé nígbà tí àwọn súnà ò tí ì láyà láti kojú oṣùfí láti kojú amadíyà ìgbà yẹn ni mo ráàyè mọ fún yín láti jáde káàkiri o ní ìsìn wọ́n ti láyà báyìí ọ̀rọ̀ oṣùfí táwọn èèyàn lè sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti ń lè sọ báyìí wọ́n ti ń lè sọ báyìí àẹ̀rí tá a lò támadíyà ò fi lè bọ́ta fún dìbéètì àti fọnká àwọn náà ti ní lọ́wọ́ wọ́n ti ń lè sọ ọ́ kí lẹ́tù máa pèmí káàkiri fún kí lẹ́tù máa pèmí káàkiri fún ibi tẹ́ fẹ́ pèmí lọ àfààyàn mẹ́ńbẹ̀ kò sí tí mo fẹ́ sọ tóun náà lè sọ àfi tí ọba tó sọ dáa jù bẹ́ẹ̀ lọ ló yàtùkù èwo làbùrọ̀ wà á máa káàkiri irú dáwà wo lápè yùn òkọ là ń tà ní àbókọ là ń fán tọ́ba gá sí pé dáwà ìsìlámù làbá fẹ́ ṣe nítòótọ́ ibi tí ọba ti sá àfáà ni ẹ máa pe àfáà lọ ọlọ́run ti kẹwàá ọlọ́run ti kẹwàá débi wípé bàbá wà ní ayé kalẹ̀ tá a fẹ́ kẹ́ máa gbọ́ wa ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pẹ̀lú ánsẹ̀tì ìrọ̀rùn ti dé ẹ máa pe àwọn àfáà káàkiri mọ́mọ́nàkà yìí àfáà tẹ bá fẹ́ gbọ́rọ̀ rẹ̀ kó fi ọ̀rọ̀ ara rẹ̀ sórí nẹ́ẹ̀tì kẹ́ máa gbọ́ àfáà ti ń bẹ pẹ̀lú yín ẹgbàá sí tó pẹ̀lú ẹ̀ ẹ má sọ wá di chair and table tí wọ́n máa ń rẹ́ǹtì káàkiri ibi tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ tí àfáà ti ń bẹ̀ ń bẹ̀ tó jẹ́wọ́ pé ọ̀rọ̀ yìí òun ò mọ̀ ń pẹ́ dáadáa nígbà náà tẹ́ ẹ̀ bá lè kóra yín lọ bá àfáà níbi tó wà ìpìlẹ̀ gangan ni wípé táàfà yín bá jẹ́wọ́ pé ọ̀rọ̀ yìí kò yé òun dáadáa òun gangan fún ara rẹ̀ kó lọ kọ́ ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ àfáà tó yé ìpìlẹ̀ nu tàbí kó yan àwọn kan ẹ̀yin yìí ẹ lọ kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ àfáà tó yé kẹ wá kọ́ àwa náà sọ ti yé tí gbogbo èèyàn bá wá pọ́síbù fún yín tẹ ní ò pọ́síbù wẹ́ẹ́lì àfáà lè rọ́jú kó wá kó rọ́jú wá ni o ẹ̀yin ló yẹ kẹ́ ẹ lọ́ba wọn èyí máa ń pe àáfàá káàkiri bí olórin wọn èyí pe àáfàá káàkiri bí olórin níta bá nílẹ̀ ò ní pé wọ́n máa bá àáfàá níbi tó bá wà ní tó ti yé wọ́n á bá àáfàá mi tó bá wà ní nígbà tá yóò tí ì di íńtánẹ́ẹ̀tì tẹ́ wọ́n máa bá àáfàá wọ́n á lọ bá àáfàá mi tó bá wà ní nígbà yẹn ti wá dayé íńtánẹ́ẹ̀tì ní ìsìn tó ga sí pé gbogbo ń tá a sọ lónìí ní ìsìn láàtún gbé sórí nẹ́ẹ̀tì kọ wá sọ fún mi wípé àbúrò àyìnmá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìtumọ̀ kùránì yìí ẹ dákun ní Ogun State a máa need attention yín náà o ṣé lè mọ̀ wá ṣé lè mọ̀ wá kò sáàfà àtọmọ̀tọmọ̀ kùránì mọ́ lù yín ọ̀wà kó náà máa ṣe fún yín eléyìí tèmi wá ń ṣe ní ààyè tọba tún fẹ́ mọ́ gbọ́ ní àlékún sí i ẹ̀yìn bọ̀ fi sórí nẹ́ẹ̀tì ọmọ gbọ́n bẹ̀ kèsì pé àdààmú mi lọ ọ́ dààmú mi bọ̀ ká lọ yẹ àníyàn tàbí káàkiri wo ká lọ yẹ wò dáadáa o nígbà kan làwọn èèyàn máa ń sọ̀rọ̀ sí àwọn àfáà Saudi wọn láwọn àfáà Saudi ibi tí wọ́n kù sí náà ni pé wọ́n è jáde wọ́n è jáde à wọ́n gbọ́n jù yín lọ àfáà wa ni wọ́n. wọn è jáde wọn è jáde wọ́n mú ọmọ tí láti wá kẹ́kọ̀ọ́ ọmọ tí ń gba dókítà wálé kí ní fi dókítà tiẹ̀ ṣe tí òbí lè kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ́ wọ́n è jáde wọ́n è jáde ọmọ tí ń lọ kẹ́kọ̀ọ́ ó di dókítà ó gba mástà ó ṣe dìgírì ó kọ́ ṣẹ̀ríà ó gbogbo ẹ̀ nígbà òde tán ó jókòó. irú ìrìn náà tó wá retí àfá ìtọ́kọ́ lọ́n pé kó tó máa bọ̀ nígbẹ̀ ìbúlẹ̀ ti rírú ẹ̀kọ́ bá nná ohun tó yẹ wọ́n ṣe wọ́n ti ṣe tó wà ní súnà alẹ́ ilẹ̀ lọ bá àfá àbí tó bá wà ẹ sì ti lọ bá wọn ẹ ti rù mọ̀dé ẹ rù dé tán ẹ wá dé mọ́nu kúlà ọ wá ń gbóná fẹlifẹli. Saudi ti ṣe tó yẹ kó ṣe o ó ti ṣe tó yẹ kó ṣe. tí wọ́n bá ní káwọn èèyàn náwó nàìjíríà lónìí pé ẹ̀yin tẹ́ ti gba doctorate nínú sẹ̀ríà ọwọ́ tí ó lo òkè yóò sùn mọ́gọ́rùn. níbàdàn yìí nìkan Labaga doctor ni dùkútùrù lágbájá dùkútùrù lágbájá gbogbo dùkútù dùkútù dùkútù dùkútùrù wọ̀nyí kí ni dókítọ̀ kí lè fi ń ṣe nínú àwùjọ. ẹ kẹ́kọ̀ọ́ nǹkan ẹ tún wá máa retí pé ó dìgbà tán bá tó gbà yín síṣẹ́ dá wà kẹ́ ẹ tó tún lo ìmọ̀ fún àwùjọ ẹ sì bẹ̀rù ọlọ́run owó tẹ́ ẹ fi kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fi kọ́lé kẹ́ ẹ tó parí ẹ̀kọ́ tẹ́ ẹ fi ra mọ́tò kẹ́ ẹ tó parí ẹ̀kọ́ tẹ́ ẹ tó fi ń ṣe bísínẹ́sì kẹ́ ẹ tó yín àfi kí Darustar kó tún gbà àfi kí kinní kan Muslim World League kó tún gbà yín àfi bí kinní kan kó tún sẹ́yìn nìkan ni. Kani, ọlọ́wọ́ yẹ àníyàn wa wò tí ẹ bá dá sí pé ẹ fẹ́ máa fi wá sí ìjókòó yín ẹ fẹ́ fi máa fi ṣe fáǹsì ẹ fẹ́ fi ṣe fáàrí pé àwọn àfáà ńláńlá la máa ń pè wá wọn ká ló kó lọ jókòó ara rẹ̀ jẹ́ ká lọ yẹ àníyàn wa wò ibi tí ọba sáàfà ní káàfọ̀ mọ́ ọ lọ ibi sáàfà bá ti wà à nídìí káfọ́ àmọ́ dààmú àwọn àfáà kan káfọ́ àmọ́ dààmú wọn wá síbẹ̀.